منا بنور العلم وانظر علينا من أبواب فضلك وحزن أخلاقنا بالهلم ويسر لنا من أبواب فضلك يا أرحم الراحمين اللهم إن استودعناك كما علمتنا فارجده إلينا عند احتياجنا إليه فلا تنسناه يا رب العالمين وارزقنا اللهم بلاغة النبيين وفصاحة إفز المرسلين وإلهام الملائكة المقربين وقل ربي زدني علما وفهما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي آمين واجعل لي وزيرا من أهلي هارون أخي أشدد به أسري وأسركه به أمري نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا تاج الأدب به مرشدا من الضلال موقدا حسبي الله مفسرا قرآننا الماجدا ولا يزال بالغا كلام الله الحامدا كل الأنام كافة سبل سلام سبلا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا دوما يقود قومه بغير تعبه والعلى بالوعظ صار هاديا ومهديا إلا الهدى ولا يزال كاملا مماجدا ومجدا ولن يسيرا ناقصا بقدرة الله الماجد الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا طول الدوام والبقاء لشيخنا تاج الهدى ما دام حيا في الدنيا ولن يصير مقيدا أطال الله بقاءه ما دام كان على الثرى حسبي الله نعم له على طريق يحمدا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا يا رب فاحفظ تاجنا من البلاء والردى فأفض عليه رحمة منك مِنَ الصلاة الله الله ربنا الله, الله ربنا الله الله ربنا الله الله حسبنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهديه الله فلا مضل له وما يل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبد ورسوله صلى الله عليه وسلم ونصلي ونسلم على اشرف المرسلين وعلى اله وصحابه اجمعين وبين السعين اهدنا صراط المستقيم امين اهدنا صراط المستقيم امين اهدنا صراط المستقيم امين ادعوك فلوم الحمد لله agbẹ́fún ọlọ́run. alhamdulilah. alhamdulilah rabbil alamin. alhamdulilah rabbil alamin. ọba tí ń ṣe ọ̀rọ̀ wa ń rọrùn ọba ènìyàn àdúpẹ́ fún torí pé kullu muyassar bi ta'zirillah kìíní kan rọrùn ọlọ́run lọ́rọ̀ o. bí ọlọ́run ṣe ń ṣe fún wa yìí tí rọmọdánà ti ń ṣe gbà yìí táwọn lásìkò fílẹ̀ wá gbọ́rọ̀ ọlọ́run yìí tí arásìkò sọ̀rọ̀ ọlọ́run níwọ̀n bá bíbá ṣe mọ̀ yìí bí òkè lórí lójú ẹlòmíì. Allahu Akbar. òun àfọ̀jà òun lẹ̀. Ah, lógun pa. Ah, ní ọgbọ̀n ọjọ́ ah, èèyàn ń bẹ ń di ẹ̀ gan-an. mo ti ń ta. oníbi ṣe ń rí ni a pè é a ó tún á jẹ bẹ́ẹ̀ kò tún á jẹ́rọ̀ lẹ̀. ní ojú gbà àwọn èrò ń dí àwọn èrò ọmọ wa sọjà. wọ́n yá wa. ní láyúkàlíkò láwù náwùsá o náwùsá o nọ́ọ̀sì tó ń fa fúnra rẹ̀ yìí sẹ́mi ah. yẹn sì máa farú ẹ̀ sí lọ́n fà á sí mm. o òfin òfin kankan lẹ̀ tí wọ́n náà lè rí ibi padà sí bí ojú oore pé wọ́n lọ́n wọlá pé mi náà máa ń ṣèwọ̀n tí mo lè ṣe báyìí báyìí tí nǹkan kan ò sì dá alákàsọ̀ láàrin ẹ̀dá sọ́lọ́n tó tó kéèyàn fi iṣẹ́ olóore èèyàn ṣàkàsọ̀. Allahu Akbar. haba bọ́bá jẹ́ pé oṣù mọ́kànlá èèyàn bá yọ sàká oṣù kan ń bẹ̀ tó kù mọ́kànlá kéèyàn fi oṣù kan ṣe sàká mẹ́kànlá ń kó kí kò wá dá kéèyàn sì wáyè lọ gbọ́rọ̀ ọlọ́run ọba gbọ́ta aago méjì ó tún lọ gbọ́ tìrọ̀lẹ́ náà tó bá rọrùn ó gbọ́ míì náà tí tí a fi parí rọ̀mùdánù kéèyàn rí kéèyàn rí ìwọ̀n bá díẹ̀ sí àwa dúpẹ́ fọlọ́run ti ń rọ̀ fún wa afẹ́ ṣe bẹ́ẹ̀ ọwájọ́ máa ṣe ṣe ọlọ́run àdúpẹ́ fún ọ. alhamdulilah. èyí tó tún kù náà tí ò tí ì rọrùn fún wa ọlọ́run tó bá ní rọ̀ ọ́. àmín. wọlé àti tóbi rẹ. àmín. wọlé àánú rẹ la hawla wala quwata illa billah. bákan náà ni a kí gbogbo ẹ̀yin jama pé ẹ kú náwó àná fún àwọn àlùfáà wa tí wọ́n wá sálámà wa tí ẹ̀ẹ́ àdúrà fún ọlọ́run àti gbogbo tí wọ́n tọrọ fún aládùúrà pátá ọlọ́run ó ó. àmín. wọlé àná ọlọ́run. àmín. ẹ̀ẹ́ ká ṣe léyìí kò sí ní tó burú nú ẹ̀sìn ká sàpínlẹ̀ àwọn àfa wa kí wọ́n ṣàdúrà fún wa kò sí ní tó burú nú ẹ̀sìn. èèyàn gbọ́dọ̀ tún gba súnà lágbà òdì èèyàn gbọ́dọ̀ gba súnà kó tún gbà sóòlì so ọlọ́run bá ní sanwó lẹ́sàn-án lóore. àmín. wọ́n la tún bí ọlọ́run. àmín ẹni bá ti mú nǹkan le jù yóò padà sọ ọ lẹ́ka yìí ẹ̀dínkọ́ ìdá téèyàn bá ti mú nǹkan le jù yóò padà sọ nǹkan lè kàn ẹ́ à á ṣe nǹkan pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni nílànà tọ́lọ́ àtòjíṣẹ́ lábẹ́ bẹ́ẹ̀ náà àtọ̀rọ̀dúà fún ọmọ wa tí ọlọ́run sì ṣàánú rẹ̀ ilẹ̀ lẹ́ńbí náà láti bẹ̀rẹ̀ kí ó fún ó sì kọ́ dókè tó bá mú yàn kẹ́kọ̀ọ́ dé kọgbà oyè dókítọ̀ lórí ẹ̀kọ́ tí ì ṣe pé wọ́n kà fi dá lọ́la pé ẹ̀yàn pé dókítọ̀ mayọ̀lé òun náà pọ̀ ń ta. azọ gbogbo tẹ̀lé ti mara thank you. lọ kẹ́kọ̀ọ́ kódà tí ì tó ṣe nàìjíríà kódà tí ìtúnṣèlú lásán ìlú tọba alekeola sọ ìkẹ́ ìkàlẹ̀ sí títọ́ ń sọ sí jojúmọ́ mamlaka Saudi Arabia ni alfa wa abduljalil alágùnfàn ó kẹ́kọ̀ọ́ jáde ńbẹ̀ ó sì gba oyè dókítà lórí ẹ̀kọ́ ẹ̀kọ́ kéwì yìí ẹ̀yẹ wo nìsín nǹkan ẹgbẹ́ di haramu mọ́yàn lọ́rùn kí àáfàá wa lánàá tó wá kó ń wá káfojú parẹ́ káfi bí ẹ̀ ń parí ni làwọn dé lónìí ní ìsìn wọn ò sì wá fún nǹkan míì ju pé wọn á rí afọdún lọ wọn ì ti rí wa wọn ti rí mi fọdún bí ìṣe wa lọdọọdún náà nù. Hmm. kí àáfàá wa lánàá kéèyàn á ṣe bí ẹni pé wọn ò rí wọn kọ́mọ kí ó dé lónìí kí ah. ò di haramu ló jẹ́ kí èèyàn máa ṣe wọ́n tó bá lè ṣe àlùfáà wa àbùjẹ́lẹ̀ lágùnfọ́n bàtò fi ọdún àánú ní agboolé ní ìtìlẹ̀ kéwù bébí náà bá fẹ́ sọ̀rọ̀ nígbà mi máa ní tiẹ̀ dúgbọ́dọ̀ lọ́hùn mo kọ́ ma ní kéwù gba oyè dókítà lórí kéwù ẹ bá ń dúpẹ́ fọlọ́. alhamdulilah. bàbá adama ní Ìlọrin kọ́lọ́mbà ní yọ́nú sí wọn wọ́n ní bọ́lọ́mbà bí àwọn eré pé adama èwúrọ̀ lọ́ọ́ láyé tí n bá ní mo lọ kọ́sùgùlù lóńkẹ́ òní à ọlọ́run ó pè mọ́ káàbọ̀. ẹẹ ngbà sùgùlù lù tí e fi hàn. ẹẹ àwọn náà dúpẹ́ dọ̀ ọlọ́run. alhamdulilayi. ẹẹ lábẹ́ ilẹ̀ lẹ́bi lábẹ́ ilẹ̀ lẹ́bi. ọlọ́run hmm. ti gbọ́dọ̀ báyìí ọlọ́run mọ̀jẹ̀ wọ́n ti bọ́ kàlá ìlà yìí wọ́n lànà ọlọ́run. amiina. tí n bá fẹ́ ṣènáwó àgbéyàwó fọmọ ni o afẹ́sọmọ lọ́lẹ́ ọkọ ni o yóò sì gbé nǹkan tiẹ̀ wá lódìdí. Hmm. ní nǹkan tó tó nǹkan yóò dẹ̀ gbé wá àtòwò àti n tàbí ṣènáwó. ẹ wá lélẹ́ yòó dálùbáríga. Ah. sótì ní bí ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ pé ó nínú. bẹ̀rẹ̀ ni o. ọlọ́run láti ọlọ́run bá a fi sọ ọlọ́mọ à ń sùsẹ́ sọ o. àmín. má fi ọba wa nú jẹ́ o. àmínà. o iyì lọ jẹ́ fún wa lónìí má padà fi ọkàn alábùkù. àmínà. la hawla wala quwata. illa billah. Ah, ní àná háyà ọgọ́rùn-ún kan àti mọ́kànlá àti méjìlá àti mẹ́tàlá àti mẹ́rìnlá ó hmm. ní àwà lórí ẹ̀ lánàá. àwa tuntun ọ̀rọ̀ àwọn afá lórí ẹ̀ àsọtán tí a fi tọjọ́ fi lọ tó o láti wá sọ lẹ́nu ìkọlọ́wọ́ fún wa sọ. àmín. níbi tí ọlọ́run ti sọ wípé kọlu amana wasaad bi anana muslimuna gbólóhùn ni àwọn afa wọn ní kọ́ọ́lù tí wọ́n wí ń lẹ́yìn tí ọlọ́run sọ pé ẹgbà fún mi ẹgbà fójíṣẹ́ mi àwọn náà wá ní agbàfọ́ lọ́hùn agbàfójíṣẹ́ rẹ̀ àmọ́ àfi ìwọ náà jẹ́rìí pé àgbà àwọn àfààní ìtí ẹ sọ pé ìtí ẹ sọ pé wá sáàdì ànàná mùsùlùmí náà yẹ liman tani adojú ọ̀rọ̀ ikọ sọlọ ni adojú ẹkọ ni àbí anabi wa isa alayisalaam. àsìkò ńgbà náà ìsáká na isa wà lẹ́sí hamara ọ̀hún fẹ́yàkúnù lè isa ìdán. àsìkò ńgbà ẹ̀fẹ́ anabi isa náà ní ń pa wọ́n láṣẹ pé ẹ̀sìtọ̀ lọ́hùn ẹ̀sìtọ̀ lọ́hùn a lè túngbà náà pé isa ni wọ́n dojú kọ pé ìwọ lọ sọ fún wa pé ọlọ́run sọ pé ká gbà fóun ká sì gbà fún òjíṣẹ́ rẹ̀ náà àti pé àfihàn jẹ́rìí ìgbà náà pé agbọ́ntọ́lọ́run wí àtìgbà. wọ́n ní ìdí ni pé fàákàrú wọ́n fi tí wọ́n gbà wọ́n fẹsẹ̀ múlẹ̀ nìyẹn. wọ́n ṣẹ̀ṣẹ̀ àdùn wáyé sá àkàrà lè ń sáànù. واستسعد عليه صر استسعاده غيره مانعا له من na فيما بعد àṣepé tọmọnìyàn kan bá sọ pé òun gbà nǹkan kankan tó wá ní tàbí mo ṣe nǹkan báyìí èmi mo ṣe ìwọ mi wọ́n ní rọrùn ẹni bẹ́ẹ̀ tó jọ̀mọ́ bẹ́ẹ̀ ni kọ́ abẹ́ẹ̀ kọ́ èyàn sọ̀rọ̀ ní ìsìn yìí ó ní bàbá ìmáàmù bòbí ń jẹlẹ́ lórí ọ̀rọ̀ yìí sẹ́yìn pé ń lè sọ pé ń sọ mọ́ bàbá ìmáàmù ti gbọ́ mo ti fiọ́nsẹ̀ rí. lè ánàlè ìnsánà ìzáyò kérò fi náà sí i tọmọ nìyàn tó bá gbà nǹkan kan tó fi rinlẹ̀ nú ẹ̀mí ẹ̀ tó gbàgbọ́ tó jẹ́wọ́ nú ẹ̀mí ẹ̀ pé nǹkan báyìí ni àmọ́ kò fi ìyàn jẹ̀rí ó lè fóun ọ̀sùn bẹ́ẹ̀ mà àkúdọ́kẹ́ sẹ̀wọ̀n pé inú ọkọ̀ ẹ̀ lọ́wà inú ọkọ̀ ẹ̀ lọ́wà lákín ṣùgbọ́n tó bá sọ pé táwọn èèyàn bá sọ pé ìzá àkárú bí alice nọ́ọ̀tì yín wọ́n sẹ́sẹ́ àdó tí wọ́n bá ti pé àwọn fi nǹkan kan àwọn sáwọn àwọn sọ. So, wọ́n sì wá ní kẹ́nìkan jẹ́ lẹ́rìí ẹ̀ báwọn ni àwọn ni àwọn hawari yìí náà ni bí a ti sọ pé ìwọ Ìsá ìwọ náà ni ọjẹ́ lẹ́rìí wa lọ́dọ̀ ọlọ́run tá a gbà sí ọlọ́run. àfi pé kò ní í ṣe sọ pé àwọn ọ̀sọ́ bẹ́ẹ̀ mà. àwọn àfáà àyà àlè wọn àti sọ pé Ìsá ni wọ́n dojú ọ̀rọ̀ wọn na dojú ẹ̀kọ́ ama ìsaka na muradu ana òun kọ́ lulilayi asawajal àmọ́tẹ́kọ́ lọ́wọ́ bá àlekè ọlá ní èròǹgbà wọn tọ́pẹ́ ń bá ní ọ̀dàlẹ̀ lórí pé ọlọ́run o agbátìẹ o àti gbàtúnṣe rẹ àwa fi ọlọ́run náà jẹ́rìí kókó sí ń tọ́ ọ̀mà ọmọnú ọkàn wa àfi ọ jẹ́rìí bá gbà fójìṣẹ́ rẹ àti wọ́n náà àti pé gbólóhùn tí wọ́n pé bíi anana mùsùlùmí náà àwọn àtúnṣe pé munkaduna lillahi asha wa jalla àti pé agba fífà agba bí ọba tì wá sí agbantọ́ ọba dálẹ́jọ́ fún wa fún ọlọ́run ìtumọ̀ rẹ̀ ó jẹba wọn. wàlà ìkìyàdù ìlà bìlì ìmán èèyàn ò lè gbà fà fọlọ́hún kó ń gba fífà fọlọ́hún ọyọ ìmọ̀ọ́nì ilẹ̀ àti pé ìmọ̀ọ́nì náà ni wọ́n ń sọ pé nínú ọ̀kan lọ́hùn agbàfọ́ lọ́hùn nítorí pé ọlọ́hùn ọba ọlọ́hùn ọba àlejò ọlá òun ni amiru àná i òun lẹ́yìn tí ń pé èyí ni ẹ ṣe èyí ni ẹ ṣe òun náà sì ní pé kámọ́sẹ̀ yìí kámọ́sẹ̀ yìí ẹnìkan ò tún tó sọ lẹ́yìn òjíṣẹ́ tó bá rán ẹnìkan ò ní ẹ̀tọ́ lórí ẹ̀sìn wa yìí wípé báyìí ni ẹ ṣe àbí ẹ má ṣe báyìí kò sóńtọ̀ ọlọ́run àtòjíṣẹ́ ẹnìkan náà ni tẹ̀lé. àwọn afáà wa ń fa ọ̀rọ̀ yọ lábẹ́ ọ̀rọ̀ yìí wọ́n ní wàhálàm anali ìsìláàmà ìzà ùtìlìkà sàmàlàlì ìmánà nígbà tí wọ́n bá dárúkọ ìsìláàmù nínú Quran tí wọ́n dárúkọ ìsìláàmù ní dídárúkọ pọ́nyẹ́wó tí wọ́n dárúkọ rẹ̀ pọ́nyẹ́wó àti pé ìsìláàmù tí wọ́n sọ ohun ó ti kó ìmọ̀ọ́nì sínú ó ti kó ìsìláàmù sínú ìmọ̀ọ́nà wọ ìsìláàmù ni wọ́n dá kọ irú àyè yìí bí ànànà mùsùlùmọ́ọ̀nù ìtumọ̀ náà ni pé bí ànànà mọ̀mìnọ̀ọ̀nù agbàgbọ́ fún ọ agbàgbọ́ agbàtàn agbàwọlágbàtàn ọlọ́run àmọ́ wọ́n yìí sàkítàmọ́ a sọ̀rọ̀ ìsìlámù aláníyà wàlẹ̀ ìmánà sirron tí ọlọ́mọ wa dárúkọ láàyè kan náà tó dákọ̀ ìsìlámù lọ́tọ̀ tó dákọ̀ ìmánì lọ́tọ̀ àti pé a wà tú ìsìlámù bẹ̀yẹn sí aláníyà àti pé ó de wa iṣẹ́ tá a bá ń ṣe bíi ká kírun bíi ká dárúgbọ̀n kí ṣòkòtò wa má wọlé kíyàwó wa pamọ́ fọlọ́hún kó sì lo ìjáàbù kó sì bójú rẹ̀ kí a máa rìnrìn tó dáa nù Islam ká máa ṣe ní tí ọ̀rọ̀ gbogbo níta bá ń ṣe ń ta ń pátá á tù sí Islam. ńgbọ́dọ̀ tí wọ́n á dárúkọ ìmánì náà lọ́tọ̀ àsìpá wà á tú ìmánì bẹ́ẹ̀ sí tinú àkídà wa láwà á tú yẹn sí pé nta gbàgbọ́ nú ọkàn tẹ́nìkan ọba ní tí sọlọ́ nìkan ló lè rí àwà á sí pé èyí ò ní ìtumọ̀ sí bẹ́ẹ̀ pé ìmánì ta nínú ọkàn ẹni tí bẹ̀rù ń túmọ̀ sí. àmọ́ ló kúrú gbàtọ́ yẹ pé ọlọ́run jẹ́ pé ọkàn dáàkọ ìsìláàmù fakat àfẹ́fẹ́ méjèèjì látúnṣe. èèyàn bá wọn. ọ̀rọ̀ kan nínú àyà yìí tí ó wá jáde ń bẹ̀. ọ̀rọ̀ yẹn ó wà jáàv ó wà jáàfi ó ó masamasa díẹ̀ níbo lọ̀rọ̀ náà wà ìsikọ́lá lè àwárí yúnà ìsikọ́lá lè àwárí yúnà kan àwọn afáwa ní ìbẹ̀ òun lọ́gàgà bẹ̀ yẹ ẹ jẹ́ ká hawa kan àwọn náà sí ànábì ọlọ́run wọ́n wàá pe ànábì ọlọ́run wọ́n á la kọ́ mọ́ pé yà ìsà. wọ́n wíyàn tán ìtí wọ́n tún wí tẹ̀lé ni pé aliyẹ́sẹ̀ tí rọ̀ búkà anyuna zila alẹ́yìnàmọ́ ìdẹ̀tàmínà sàmà sọlọ́run bá rẹ̀ sípa rẹ̀ kákọ́sọ́ máa ń fún wa a sì pè yàn ní hawa a pè wọ́n ní hawa rìyúnà wọ́n ní sọlọ́run sípa ọlọ́run kà tó yẹ kẹ́ni tó bá súnmọ́ ànábì ọlọ́run pẹ́kípẹ́kí kó súnmọ́ mọ̀ pé nǹkan kan ń bẹ típa ọlọ́run ò tún ká aláwọn ilá tí ọba yà sé lókù sọ yẹ kó rí báyìí kí ló fa ìdí aliyẹsẹ tí rọ búkà níbẹ̀ yẹn ó dàbẹ̀ pé ìsìkáàlù wà ń bẹ̀ sí kúdìrà ọlọ́run ìsìní ìsìní rújúrújú sí kúdìrà ọlọ́run yóò sọ ń tọ̀ ń di ẹ̀rí a gbọ́dọ̀ mọ́ gbàgbọ́ dénúdénú lọ́hùn pé kò sí ntọ́lọ́hùn ò lè ṣe kò sí nǹkan náà láàfin ní máa nígbẹ̀kẹ̀ lẹ́nu kan mi kò níyè méjì kọ̀ dàrú yorùbá lẹ́yìn tí ń sin gbà ló lọ tó bá ló lọ tọrọ ẹ̀yọ́ san èèyàn ló ń gbàgbọ́ fọlọ́hùn ó ti wá ń wẹsẹ̀ àwúrò àwúrè èèyàn ló ń gbàgbọ́ fọlọ́hùn ó tún so nǹkan máa pa ń gbàgbọ́ fọlọ́hún ó tún gbàgbẹ́ nìkan lẹ́yìn ọlọ́run tún lè ṣe nǹkan kan fóun bóyá ní oore àbí láburú ó fi mọ̀nà rẹ̀ ó fi kọ̀ fún láti ṣètò ọlọ́run bó ti yẹ kó ṣe wọ́n ní kí ló dé ah, ó lè mọ̀ pé ah, ẹ mọ̀ yìí pé ẹ̀yìn ṣe tí wọ́n bá lọ bínú àwọn kan sí eh. apá ta ni ìbá bínú sí ọ tí ò fi jẹ́ ọ háyàwó láti yọ ọdún yìí ta ló ń tọ̀ ọ̀hún tó ń fi àìṣètò ọlọ́run yọnu ta ni ta lẹni náà tí ó sọ pé ntọ́lọ́ ń bá kọ mọ́ kò ní dọ́wọ́ rẹ tó torí ẹ̀ tó fìrùn gbọ̀n rẹ lẹ̀. n ah, burúkú àjà. tó sáà ń fi jẹ́ pé ojoojúmọ́ lòun ya bẹ́ẹ̀ tì í. Ah. wá ntọ́lọ́ ọba kọ mọ́ ò lè ní i nígbàgbọ́ sọ́lọ́hún tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí wa tó dàbí ẹni pé ó towó ẹ̀dá wa rárá o <laughs> ọkàn bá bẹ yẹn ni o. ọlọ́run ni òbó sí nàìjíríà bí ó ṣe bá ọdún o hmm. àwọn ọmọ nàìjíríà ti ń sá lọ òkè òkun tí wọ́n ń bá wọn ń bẹ̀ o ìyá kankan ọ̀dẹ tẹ̀lé lọ bẹ̀ bàbá kankan ọ̀dẹ tẹ̀lé lọ o nítorí wọ́n sì pé ọba ń bá ń bẹ̀ o ẹ̀jẹ̀ anígbàgbọ́ sọlọ ìmọ̀ ṣe méjì sọlọ ó lè ṣokùnfà kèfèrí àwọn afáwa ní dáhùn bẹ́ẹ̀ lórí ti aròkọlẹ̀ ọ̀fẹ́ ṣẹlẹ̀ yìí wọ́n ní ìmọ̀ à ń tọ̀ mẹ́lò ìsìtọ́ra alẹ́ ìrọ́dá wọ́n á sá ìgò fi kẹ́lẹ́ àbílẹ̀ àrọ̀ bí takunu ìsọ̀rẹ́fì ya fulan àtẹ̀tẹ̀síwù àǹtẹ̀mùsìmáì wọ́n nílẹ̀ ìrọ̀rùn ní èdè lọ́gbàwà tó ẹ pé èròǹgbà tí wọ́n rò ní pé ìsìtọ́ra tí wọ́n gbèrò ń bẹ̀ yẹn ìràádà ni wọ́n tu sí ìsìtọ́ra ìràádà ni ó sì ń bẹ ní ìlera èmi yẹn lé njọ lè já kájọ kájọ jáde tẹtẹtẹ òdòdó ẹ lò yẹn ni pé àlìtúrídù ni tuma yẹ àlìtúrídù ó lè jẹ pé mùràdù wọn ìràdà ni wọn gbèrò pé sóòsì síwọ ìsá sí wípé tàbí pé ọlọ́run náà ni a lò mọ́ sọ́lọ́ ń sì lè gba èròǹgbà wa tàbí rè wọ́n ní àfipéǹgbà náà. Taba tu síbẹ̀ yẹn àfi pé kò sí ìsìkáàlù ń bẹ̀ mọ́ nítorí pé ọlọ́run bá jọba kọ́ọ̀dẹ̀rán àdàkùnlẹ̀sẹ̀ yìí. àbí ká sọ pé fún yomino nàbí kódìrà tẹ̀lé àmà àwọn yẹn gba kódìrà ọlọ́run tó jẹ́ àmà wọ́n gbàgbọ́ wọn ò takò jama ìyẹn lè gba nǹkan gbọ́ lápapọ̀ lákin kọ̀díyà sọ̀rọ̀ indal ìsáni sákùn fi kúndùrà tìlẹ̀ ká sọ ṣùgbọ́n gbà mí bẹ tọmọ nìyẹn gbà nǹkan gbọ́ ṣùgbọ́n tí ìgbàgbọ́ rẹ̀ kò rinlẹ̀ lórí ti ká sọ. pàṣẹ wàkálẹ̀ yìí gẹ́gẹ́ bí èròǹgbà tèmi kò sẹ́ńtì ọgbà pé gbogbo nǹkan lọ́n lè ṣe nínú wa yìí kò sí ìlọ́kàn tèmi o ṣùgbọ́n tẹ́ máa ń nà kásẹ́ nìkan pé àbá ẹni kó tó dìrọ̀lẹ́ òní ẹ di bìlọ́níà kí ni ó ṣe jàmá yóò bu ẹ̀rìn ẹ̀rìn tó rìn ń sọ̀rọ̀ hmm. ah, bìlọ́níà o sì mú mi ah. ṣe. fẹ́yẹ́ gbọ́kọ̀ owó ọkọ̀ tó wọ̀ wá bí báyìí. òwò yá wá ni. àbí pé ìmọ̀ tó nílọ ọmọdédé tó nílọ tó wà ibi tó wà lé. ṣé yọ sọ̀kalẹ̀ nsán mọ̀ ni tẹ́sí ma bẹ́ẹ̀ ó sì gbàgbọ́ pé kò sí ntọ́lọ́wò lè ṣe. kúndìrà amọ̀ nìyẹn. tí nǹkan bá di àdáṣe èèyàn máa kéèkì nú ẹ̀mí gbogbo èèyàn ni mbẹ tí a bá ń sàdúrà ńgbà míì lori kakaka bẹ ba taba ń bẹ lọ́hùn lórí gangan a máa change ìjọ yẹn. bẹ́ẹ̀ni. a máa wo kí wo pé ah, ah, ah yóò ṣe é lóòótọ́ mm. ọmọ sí ẹ̀gbọ́n nǹkan ọmọ sí sọgbà kò lè ṣe ńdọ tẹbi ọkàn ń bẹ lọ́hùn pọlọ wẹ kò sí tọlọ́hùn ò lè ṣe náà. àwọn afáàní ó ṣe é ṣe ká gbé ká gbé ìtumọ̀ lérí pé wọ́n ní ìgbàgbọ́ sí kúdàtò làámà pé kọ́ kí máyídà tó ń jẹ́ ń bẹ lórí rẹ̀ ká sì dùn gbàtà gbangba kó sì máa bọ̀ ń sán mà kún èyí tó fi ń ṣe lójú wa pọ̀ ń jẹ ẹni tí ò lójú ọlọ́run náà ò fojú sí ẹ̀kú tó ti kú sáré ọlọ́run náà ò jí ẹni táwọn ń dà láàmú ọlọ́run náà ṣùgbọ́n kọ́ wá jẹ́ pé èyí ò tún ṣẹlẹ̀ ah. wọ́n lọ́dà bẹ̀ ni pé tá a bá bá wọn fa síbàwọ̀n àwọn afáàn bá wọn fà á síbẹ̀ ní sẹ́ńtì kò bá ah. a sí mọ́ àwọn afáàn ò sí mẹ́ <laughs> so sẹ́ńtì bá wọn fà á síbẹ̀ wọn ni èèyàn náà ó lè ó lè lọ wọ́n ti mọ̀ pé ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ táwọn bí wàá fi tó àlẹ́ tí sọ̀sẹ́là arákùnrin kan tó yẹ pé mustapha ní alànàfẹ́ ó sira ẹ̀ lò mustapha alanafse kana mustapha alanafse ó si ara rẹ̀ lò gbogbo nítorí kó ṣe ọdọ wo ọyàpọ̀ ọlọ́run ó ṣe gbogbo ẹ̀ ọwọ́ afẹ́ kú. ọ̀nràgbà ọ̀nràgbà yẹ pé ọjọ́ orí òun ò lè lóhun tó tó báyìí mọ́ ẹ̀ńtà mi kúlẹ̀ yá ọwọ́ apá ọmọ ẹ̀ kalẹ̀ ó ní ìsámi tù tó ń bá kú fàárì kú ni ẹ̀sùn náà ni o súnmọ́ zaru ni fìlìyẹ́mi ẹ wá lọ fọ́n dà sí odò yẹ́mi odò òkun yàní fìlìpà fàwọláì fàwọláì ẹrú ń sọjọ́ náà ní òǹfọlọ́ǹbúra lẹ́wọ́ kọ̀dára láwù àlàyé tọwọ́ ọlọ́ọ̀bẹ́yìn tẹ̀wọ́n láyò àsìbá ni àzáàbà láyò àzíbà wò àhàdà mí nàlẹ́ alámi. yóò jẹun ní yàtọ̀ ẹ pé kọjẹ ní kakari ah. òun náà má bá kì í sí lọ. Eh, ọ̀rọ̀ yìí ànábì lọ sọ fún wa ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ nù bọ̀kọ́rí àdìsọ̀fẹ̀sẹ̀ nílẹ̀ ni. ànábì lọ́sìn kùtàntò ọjọ́ àmọ́ ẹ ti mú adéhùn sẹ́ wọ́n sì lọ súnná gbà wọ́n jójó náà tán pátá. eru di eru sẹ́mu eh, pé kí nǹkan jóná kó dé o ah. nǹkan bá parí jíjóná eru torí eru fi sun gan mọ́. tí nǹkan bá wà mọ̀ ah, igi ni yìí ẹran ni kandi ẹran ni àmọ́ jóná jóná eru mọ́ tí rí ọ̀hún ni ẹjọ́ wo dẹ́rú ẹ lọ fọ́ǹdà tó dòkun ànábì ni wọ́n yìí ṣe bẹ́ẹ̀ ànábì ni kẹ́mọ́ wá wò ó pẹ́ pé sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam ọba aleke ọlá ń sọ tí ó ṣẹlẹ̀ fúnjọ́ aleke ama pé ọ̀rọ̀ báyìí bẹ̀rẹ̀ báyìí ó sì kù sí ibi tó ń sì dá sí njọ́ aleke ama ni ìwọ anabi sọfara yé ẹ̀rí anabi lọ́dọ̀ wọn sọ fóun yìí pé ẹrú ẹ̀jẹ̀ á sọ wípé àlìkíyàmọ̀ ti wá tó ọlọ́run wá gba ẹrú ẹ̀ jọ padà èrú ẹ̀ ni pé tí a máa ti lè ṣe bá ń fóun ipa ọlọ́run lè ká mọ́ ewu o ti fọ́n sínú omi omi ti gbé lọ o ti fọ́n ká níbo ní àti sàǹjọ mọ́ torí pé n tẹ́ pé láwùkọ̀ dára láwà láyà pé tọ́lọ̀ tó ń bẹ lọ́dọ̀ ọlọ́run lódìdí báyìí tó ń bẹ débẹ̀ tó apá pé kẹsẹ̀ pé tọ́bẹ̀ ìran ìyá tí ò fi jẹ nìkan ló fi jẹun ọgbàpọ̀lọ̀ ń lè sa ẹrù jọ ẹ gẹ́tẹ̀ ta ah. mọ fún mo ti ń bẹ́ nọ̀rọ̀ ni pé ọgbàpọ̀lọ̀ ń lè sa ẹrù yẹn jọ ọgbà pé gbèǹde wà ṣùgbọ́n má kú lódìdí tó kú lódìdí tí wọ́n sí lódìdí njẹ́ ọlọ́mọ fẹ́ di apá ń bẹ́ bí ọwọ́ àti ẹ̀bẹ̀ wọn lọ́wọ́ gbèdì lóye ṣùgbọ́n kẹ́yìn ti di pé ó ti dé eru ẹ̀rí nǹkan anabi ni ọlọ́run wa sọ fún pé kí ló mú ọ ṣe báyìí ó lẹ́rù rẹ̀ náà lọ́ọ́ bà mí ọlọ́run ṣùgbọ́n lọ́ọ́ bà mí tí n bá ṣe tó ń bá tọwọ́ rẹ bẹ́ẹ̀ tẹ̀ wọ́n òun dáràn lónìí àánú òun sì wá gbá ìjù bá ń lọ ọba ti tú bá ìbá forí yẹn ọ̀dà náà àṣìwà ní ìjẹ òun yà wọ́n. fi ọ̀rọ̀ yìí wọ́n fi júwèé pé èèyàn lè gba nǹkan lágbàá lápapọ̀ kí ẹyọ kan da kódà kódà fẹ́ kàláyà ẹ̀ẹ́ nígbà tí anabi wa sakariya ntọrọ ọmọ ntọrọ ọmọ anabi ọlọ́ni òun náà ló béèrè kí kọ́lọ́ fún lọ́mọ jama njọ malayika di tọ́wá sọfúnpọ̀ òbí ma ẹ gbọ́n tó tún wí. anayakunu li gulamu wakanati akira wakọni balagi mina le kibari eti yan. ẹ gbọ́n kan ló ti tọrọ ọ ma ah, ó ní ah, sẹ́ńtẹ́ẹ̀sì wí yóò sì tẹ̀lẹ̀ gùlámù ọmọkùnrin òun ó sì bí ìyàwó òun àkírà kọmọgbọ kórì kọmọ afa lẹ́yìn tẹ́ ń pè ní àkírà ní ẹni pé ọgbọ kó tẹ́ ọ̀tọ̀ ní kéèyàn máa bímọ kọ́ máa kú àbí kọ́ máa bẹ́yìn lóyún kọ́ máa jábọ́ tẹ̀mọ́ ń bẹ fẹ́lẹ́ yìí kan ń bẹ tọ́lọ́ ní pé kò dúró kò tiẹ̀ rí ó fi tìyàwó bíi evidence ọwọ́ àfitẹ̀ náà le òun náà tẹ wá ń wò yìí ah. wàkọ́dìbà lágìtù mí náà lè kí bárì lítì yá òun náà ti wá òun náà ti di ẹni tí ó sọ̀rọ̀ eléyìí àwọn afa lẹ́ni tó sọ̀rọ̀ eléyìí tẹ́tọ́ náà fẹ́ lára ẹ̀ sọ àsepọ̀ obìnrin ò lọ déédéé mọ́nu. mo rántí bàbá wa kan kọ́lọ́mbà ní kẹwọn ọdún náà wà lé kéwòn wọ́n jẹ́ bàbá àgbà fáwọn afa wa ọwọ́ ajá sí kò nu òjò bàbá yìí bá wa dédò àwọn afa bá wa kí wọn kí wọn oyin àfa òjò ń pọ́ lẹ́nìkan àfa ní kí ló ṣẹlẹ̀ ah, wọn náà lọ pọn wọn náà lọ gbé omi lẹ́yìn ìkùlé ibi ẹja gbé omi yẹn làbá rí pé kíní kan ń fì ah, làbá wò pé kí a ní ń fì lára àwọn yìí ẹ wọn ní ah, ọkùnrin mọ̀ sí èèlà wọn kíní wọn rí kíní wọn omi omi lájú ẹ̀ fún wọn ti gbàgbé pé ń bẹ lẹ́yìn tí wọ́n fi tọ̀ ẹ̀yìn kan láì ní ọsọ lò gbogbo fìrìfìrì tó ń fi tó ń fi kù fi oh yìí tẹ́mi ẹ bá gùn òun bọ̀ àsúra rẹ sọlò sọlò wọ́n kì í bọ́ bitọ́ lọ́wọ́ bá ò fẹ́. ẹ ó nígbà ó nígbà gbogbo ní táìm. bẹ́ẹ̀ bá tó wàá lò àtúmọ̀sáré tètè sálọ. ìyẹn káàkiri. tẹ̀gbẹ́dẹ̀kùn olóòní lára fọwọ́ ìdá ẹ̀yin bá ti lò dẹ̀kọ́ lọ́lọ́kù lọ lọ́wọ́ gbà lọ rẹ̀. ní gbogbo gbogbo ẹ̀yin tẹ́ ẹ kéwù àtẹ̀yin tẹ́ ẹ kéwù lẹ máa yà kan bí ẹ mú owó àwọn àti fẹ́ẹ́ lé ní ìsìn àjọ kàdélẹ̀ ni gbogbo tó gbà wọn àfa ń ọmọ yín ń wọn fẹ́ gbowó lọ yín ah. wọn ti kà fún yín mo fẹ́ sáré yín bẹ́ẹ̀ ṣe náwó bí sunu ọmọ eh, kò jìnnà sí ẹlẹ́nu pé là ń sàkárì tó ń. bí a bá ti ń dúpẹ́ fọlọ́hún ọlọ́mọ alẹ́kùn ni wàlà ń kàfárí tó. iná adáàbí lè ṣẹlẹ̀ rẹ̀. kárikúlọ̀ máa yà dé mowó. nígbà tá a bá mọ̀ bá àwọn àti wọn a máa rántí irú àyà náà tá a bá fẹ́ lù dẹ̀kun ọlọ́hún èyíkéyìí dẹ̀kọ́ lọ́sọ̀ bá ń bẹ lọ́dọ̀ wa ká máa lò síbi tó dáa o sì dágàgà lè ń tó yìí tí ìṣẹ̀lẹ̀ tọ rẹ gbogbo àbẹ̀ríkà rẹ ló fẹ́ kó dúdánù tán o ọlọ́njálá àánú púpọ̀ ni àṣà afa àkàkọ́ ló máa ń sànú ẹ̀ anílẹ̀ ọ̀gbọ́dọ̀ ọ̀sán ọ̀gbọ́dọ̀ dòru àbí oníṣẹ́ mọ́mínà òru ọ̀gbọ́dọ̀ dọ̀sán mẹ́lòmíì lọ́wọ́ ntẹ́lẹ́mẹ̀ ń dán wò tí ń fòru bojú dán wò àbí tí ń fò gírí ògiri bojú tẹ́pẹ́ ń gọ́ sínú ilé dán wò tọ́lọ̀ ń bẹ́ẹ̀ ká ògiri léjìjì wá ẹ̀ náà. àṣírí tú. yáa bàbá pàápàá jùlọ àfà. ọgbọ́n bàbá. nígbà téèyàn téèyàn pèrè láàfà gigangigan tó tó ajẹ́ pé ọ̀pá gbòǹkan pọ̀ títún wá ń jó ah. ẹlòmíì wa ní ti jù débi pé ó mọ̀ pé tó ń bá ń jó ń ta báyìí ó bù ń kú yà lọ́ máa tó ń kọ̀rọ̀ hmm. yà á níbi tí wò gbé ní gbòòrùn rẹ̀ ó sì ń dà á jẹ. Ah! ń dẹ́bu jẹ. mo gbọ́dọ̀ kanjọ kan ó bà mí lọ́kàn jẹ́ ẹni bá dénjọ́ náà sílé ké o kò sí ìpẹ́ púpọ̀ o arákùnrin bá bu ẹkún sọ̀ǹtọ̀ sọ oníjó wo sọkún díẹ̀ sí. wà á sọ̀rọ̀. nígbà bá wa sọkún sọkún yìí ẹkú yọ̀ láǹfààní èmi tó sọkún sí yìí ètè eh, kankan fún ọ lẹ́yìn tọ́lọ́ bá ṣe fún ọ sọ̀ǹtọ̀ sọ ń gbò sọkún tán ó ní tó pa ńlẹ́kùn ni pé bí mo ṣe ń wò yìí òun ọmọ tí mu olóhùn ìmutí ọmọ wíṣì ni kódà oríwé náà kà jìnnà. ṣùgbọ́n lónìí ó lè mú bíwì gbẹ. Ah, ọlọ́run. gbogbo tí wọ́n bá lóòdù ọtí kalẹ̀ tó ń bá mú ní gòkò kan ó ní bàbá ó mú tán o ó lóun òun lọ ni òun lọ́ọ́ ah. mọ̀ tọ̀ ó ti mọ̀ padà síbẹ̀ ó oníkòrí tó mutí débi pé yọ pa òun ni yóò jìnnà hmm. olóòtú máa mú pọ̀ tí wọ́n pa lẹ́kùn bẹ̀ ni pé àáfàá ló jẹ́ kó máa mutí ó ní ti ń pa lẹ́kùn nù ó ti wá mú ó ti wá tọrọ tọrọ pọ́lọ́ òun bọ́ sí ìlẹ́nu òun bọ́ sí ìlẹ́nu òun kò gbà á tóun ò tí ì mutí ó lóun ti òun gun mọ́tò tó dáa ayé òun da àmọ́ òun rójú wọn rí gbogbo wọn òun ṣe babalọ́mọ fún wọn dáadáa ó ní lónìí àti ilé àti mọ́tò gbogbo ẹ̀ ti lọ. Allahu akbar. ó sì fẹ́ kọ́ sí ilé kò sí kọ́ lẹ̀. mo mọ ni o. ẹnìkan náwó lẹ́yìn. ó ní òun á fẹ́ kọ́ tí òun sílẹ̀ kò sí kọ́ lẹ̀. ló ń bá wa ẹ bó ń bẹ lọ́hùn ẹni tó sì mú wa náà bẹ́ẹ̀nbẹ́ẹ́ ló ń wá mínú pin hmm? mímú pin mímú pin pé sọ̀rọ̀ délẹ̀ fún bàbá sọ̀rọ̀ délẹ̀ fún wọn àwọn olóòkọ́ ń bàdàn yìí ń dá àfa ni wọ́n sọ̀rọ̀ lọ́tí o ó ló ń lọ bá bí ó ti dá lọ́dọ̀ wọn ni ní ẹ bá fóun ní ẹbu pé kò lọ́ máa fọtí lò ló ń bá ń fọtí lò ló ń bá ń fọtí lò ló bá di pé. Ah, pé kìíní yìí ah, àti kìíní yìí àti oníjà ọjà kẹkẹ báyìí. níbi star lò. ló ń bá dẹ́ntì tó mutí láì lẹ́bù. káì. bó ṣe bí bó ṣe di ẹyin. baraku nù. lábàdà kọ ẹ padà kọ àwọn. àwọn. àwọn ará bí. máa ń sọ fẹ́ǹtò mu pé ń o tí a bá ń sọ̀rọ̀ ńjọ́ míì tó dàbẹ́ ni pé àwọn àwa ń lé sí wọn. ń lè pé lọ. ti ń lè lè pé ṣé ẹ ẹ bó ṣe bó ṣe ó sì dáa báyìí. Ah, ah. lẹ́yìn kúrẹ́ báyìí. ìṣọ́. Ah, ẹni ẹlẹ́ni tí ọmọ tí mu lọ́dọọdọ tí. ọ̀rọ̀ kì í sàgbàlagbà náà yóò fi gbàgbà dàgbà púpọ̀ bó ṣe àlọ́nà kárìn. àwọn àfáà míì ní ẹ sọ lómi ìdẹ́lẹ́bọ nígbà máa lọ pé ah n ti sọ yìí wàá gbọ́ díẹ̀ lọ́la ńgbọ̀ bá wá dé tó ń ti rò pé òun ọ̀gbọ̀ dáadáa tí wọ́n ní dóná dóná nta fẹ́ sọ yìí o torí ìgbà náà lásán tán ti sọ́ọ̀gbọ́ o sọ́ọ̀gbọ́ o hmm, torí ìgbà náà kì í ṣe ń tọ́ lọ fẹ́ nìkankan lábọ́ o tilẹ̀kùn. Hmm, wọ́n fẹ́ dì nìyẹn. tilẹ̀kùn palẹ̀kùn dé. pàdé sílẹ̀ yìí. kílẹ̀ máa bọ̀ ń yín. kílẹ̀ máa bọ̀ bọ́ọ̀ bá mọ̀ lọ béèrè ní ń jà ọ́ lọ wá owó kò fún wọn má bàa bọ́ owó fún wọn kẹ́ bọ́ ọ sí ọ rí i pé gbogbo rẹ̀ ó dúró. ìbára bólú ìbọn nù. jàmá lẹ́nu àfa lẹ́nu àfa. ọ̀kan nù ọmọ akẹ́kọ̀ọ́ ti pẹ́ ó kéwù tán ọ̀hẹ́yàwó ọmọ ọ̀yọ́ ni. Hmm lọ́ba lè kó ní bá máa kí alẹ́ kọ̀ọ̀kan nígbà tí ó dé labá gbọ́ pé ìyàwó rẹ̀ ti sí ìjáàbù lẹ̀. Allahu akbar. àmọ́ lágbájá mo gbọ́ nǹkan báyìí mo sì ní irọ́ ni o ọlọ́njẹ́ mi yóò gun ní òótọ́ ni ọlọ́gbàkó táwọn kan nù ó ní wọ́n sọ fẹ́lẹ́ à wọn pé ifá ọya pé ọya ni àwọn bóyá ìsì rí dúdú ọlọ́yẹ̀ rí dúdú wọ́n ní lọ́fà n bá na ọgàn òkè báyìí òkè báyìí òkè báyìí òkè báyìí òkè báyìí ah ó ní ó ní ó ní kò dédé àdánwò dédé ó ní gbà táwọn wà lè kéwú tẹ̀ ń gbé òṣoògùn ó láwọn ń bá yín wí ni. Hmm? kò dọ́kà àwọn. nígbà táwọn wá pò lé kí òun á wòye pé babalágbé ní náà sóògùn rí ká tó òun náà gbìyànjú díẹ̀ ló ń bá tara bọ̀ ó lóun sí oògùn ní bá ń sọ bó ṣe rìn bó ṣe rìn ọlápẹ̀yìndà nàtíjà rẹ̀ ibi tó wá sínú hmm. bọ́ sínú wàhálà kan wàhálà ni àti kọ́ lọ bọ́. ibi èsì jẹ́ orí ibú dé ọmọ ọlẹ̀ lọ́ba gbádùn. mo ní à kọ́ wa gbádùn. kò gbá o. kò gbádùn olú náà mọ̀ olú tó ti padà dé à pé kò lọ tẹ́lẹ̀. ó fara pamọ́ ni. kótó di pé ọlọ́run tó wá jà dáadáa ọlọ́run náà tó wá jà dáadáa ìmọ̀ ni padà kọlọ̀ bá ní sànú wọn kó bá ní tí wọ́n mú délé torí pé gbogbo àwọn tí ń wà níwájú wa ńgbà tá à ń pé òṣoògùn gbogbo wọn kí wọ́n gbàdénú ìka ń bẹ lọ́nà ọ̀tá mẹ́rin ń bẹ yẹn hmm. ọ̀gá tó kinní kan tí wọ́n fi máa ti ilé wa. ọdún tó kò lè kí ó náà ní ọbẹ̀ yóò ṣoògùn. ní alápàdé ẹni tó wéyọ̀ ra nǹkan àtẹ wọn ni tábàjá ebi wọ̀rọ̀ máa mọ́pa àwọn àfa lọ́tọ́ọ̀tọ́ mu tọ́njọ́ ń pariwo pé òṣoògùn. Ah. ọlọ́àmbá wọn wí ni. Eh. ó ti kúrò lè kí ó ní ìsìn ìmọ̀ràn ọdún mẹ́ẹ̀ẹ́dógún kan kì í kúrò lágbó ilé wọn dì sí i o bàbá ológun ẹ̀. ìwọ ẹ̀ wọn kì í tí máa gbóba lú o kì í máa kò tí ì kó lágbólé o kọ́lọ́n bá lé kọ́ bá ń sanú gbogbo wọn o. àmín. mo ń sọ lẹ́yìn fún yín pé ẹ má wò pé bóyá ẹ rà àfà nse kini kan ah ẹyìn Ọlọ́run ni ẹ jẹ ẹyin mi bẹ tẹ sa tẹ fan kankan tẹ kọlọ ń sísànú yín tẹ pé ìwọ̀n tẹ gbọ́ ẹ ń lò ó ẹ má wọ àfa àkọ́pí o àfa rẹ ni ẹ wo láti sọ sílẹ̀ pé ẹlẹ́ lẹ́mìnà tó pé kódà bàbá dàbí lọ́kọ̀ nígé bàbá dàbí lọ́kọ̀ nígé o ìgò tó wò ìyẹn ò tó wò bó ń ṣe àlọ́ yà ń tiẹ̀ ni. náà wò bẹ́ẹ̀. bàbá anabi wa Zakariya tó wínú ọlọ́run wa ní wọ màlẹ́kà bá ń sọ fún pé kazalika qala rabbuka huwa aláyà ayinú wàkọ́dé khalakituka min qablu wàlámùtẹ́kùsáyé ha ṣé bí èmi mo dá ọ èmi mo dá ọ nípìlẹ̀ ntẹ́mi ní nfẹ́ ṣe wọ́rọ̀ ọ̀rùn fẹ́mi ọlọ́run o ó bì mọ́ o ṣebí ńgbà tí mo ń da ọ ẹ bọ́ ọ máa bẹ ah, mo dẹ̀ jẹ́ máa bẹ láti bi láti bi kóńtà màdùmán kóńtà àdìmán mo ṣe àwùjádà rẹ mo sọ ọ́ di ti bẹ̀ ah, kí n tó wá ṣe nǹkan míì lára rẹ ìwọ tó ti ń bẹ ọ̀rẹ́dì gan ló lè fẹ́mi ọlọ́run àbẹ̀lọ́balẹ̀ kí ọlá gbogbo ń náà wò lọ́ọ̀kan lọ́ọ̀kan tẹ́ gbàgbọ́ wọ sọ pé ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n bó ṣe lè já wa là ń wò pé mi lágbájá ó sì lè jẹ́ mi ọlọ́run bá ní ṣe ń rọrùn. àmín ṣéwá lálùfáà súnà. amina. ṣéwá lólùsìn lọ́hùn. ami. wàá rọ gbèsè ayé fún wa. amina. bá a ṣe wá lo gbèsè ayé wa di ó rọrùn. ami. wọ́n lànà ọlọ́hun. ami. abọ́sáyé change nàìjíríà. jáde mm. tí a náà ṣèjì dáadáa. amina. gbogbo ń tà lè ṣe lábala tọ́lọ́run já lè ṣe. ami. ọkọ̀ ajáde wa jọ dọ̀kọ̀ ẹlẹ́hà. amina. ẹni nínú gbọ̀n tí ń fa ọlọ́run rọ̀ ah. fà mọ́. amina. ẹni tó wọ́n sókòtò ńlẹ̀ ọlọ́run fún amájà wọ́n lẹ̀ mọ́. amina. ọlọ́run já máa kírun déédéé. amina. májà jẹ mọ́. àmín. gbogbo oúnjẹ olókùn kankan wẹ́wẹ́ ah! ẹ̀jẹ̀ mọ̀jà bá wọn jẹ mọ́. àmín. owó rìbá owó rìbá ọlọ́run mọ̀jà lè fún àwọn afisòwò mọ́. àmín. ọlọ́run rọ̀ wá lọ́rọ̀ tiẹ̀ gangan tààrà. àmín. yà á bọ́nú ìta bọ́ ha. àmín ah! ọlọ́run. wọlé àtúbí rẹ̀. àmín la hawla wala quwata. illa billah. eyín bá wọn. ọkàn dáhùn. Ah! ọ̀rọ̀ mi lórí ọ̀rọ̀ lórí ayé àyìn náà lọ́ọ́rí àyàtà kéwòn anabi ọlọ́run anabi isa ni tẹ́kùláhà nkuntum mu'minina ah ẹ bẹ̀rù ọlọ́run yẹn ni pé tẹ́kùláhà ẹ bẹ̀rù ọlọ́run tayọ kẹ́ ẹ máa wá ń tọkọjá làákà ìbáyìí nínú àwọn kàwárí kàlẹ́ àádà ní tẹ́ ẹ béèrè yìí pé kí sẹ́mọ̀ ọ̀yanu kí tébù máa bọ̀ kẹjá ṣe ń jẹ bẹ́ẹ̀ so ń jẹ tẹ̀yìn ṣe tẹ̀yìn èyí yín jẹ yìí ṣé màlẹ́kà ní ọba yín ṣe bẹ́ẹ̀ ni àgbà o kó sì jẹ déédéé oúnjẹ tẹ̀yìn máa jẹ bí àdọ́wà ní ìsìn kájẹ́ pé tébù kẹsọ̀kalẹ̀ káwá rí àmàlà ń bẹ̀ kárí wéédú ń bẹ̀ Kari ọbẹ̀ ẹ̀gúsí ń bẹ̀ àwa kan kárí yán ń bẹ̀ àbí hmm. ọmọ oko díẹ̀ díẹ̀ díẹ̀ báyìí báyìí tẹ́gbẹ́ ìyán ni ọba lọ́dọ̀ tiwa kárí yán ń bẹ̀ kárí fùfú ń bẹ̀ kárí sẹ̀mú ń bẹ̀ kárí ẹja ń bẹ̀ kárí nọ́mọ̀ ń bẹ̀ wọ́n sì wá sí i kọ́wá láta lásán mọ́. agimawọ pọsibu. anabi Ọlọ́run ni wàtẹ́kùlá ẹbẹ̀rù ọlọ́wọ́ ẹ má yóò tán ẹ má wà bẹ́kùnbẹ́kùn o ah, tọ́lọ̀ ń bá ti tọ́lọ̀ ń bá ti ṣe mùsùlùmí àbí múmi níní máa gbà àìmọ́ wá ń típọ̀ ọ̀bà ká ó sùn lálẹ́ ó sùn lálẹ́ ọwá ilẹ̀ ní ọmọ yìí ọlọ́run yàrá yìí yàrá kan tí yóò dò mọ́ ọwá tì ọwá kó ọkú àpò òfìfo síbẹ̀ àpòfìfo ọkọ̀ dà bẹ́ẹ̀ kò sí tó lè ti wọ ọlọ́run tó bá ti ń jí láàárọ̀ la àpò yìí kó kún fún dọ́là ni o. má ah, tán rẹ. torí á ní kò sí tó lè ṣe o. ẹ gbọ́ sọ̀rọ̀ nù ah, mú mi ní ìṣe báwọn. àwọn èèyàn tí máa ń ró elérò báwọn àwọn ni wọn padà máa ń ṣoògùn owó wọ́n ti kọ́ máa ń bẹ̀rẹ̀ níbi pé máa ṣe ń lọ yìí máa ṣe ń lọ yìí àpòkànlẹ́gbẹ̀ẹ́ títì kó ń dẹ̀ rí láti máa gbèdé e nù lé kó ń sì tú kó lè di bẹ́ẹ̀lì bẹ́ẹ̀lì ah, náírà ah, ah. ibi akọ́gbé máa ń bẹ̀rẹ̀ nìyẹn láǹbà bá ti wá náà fẹ́ tírénì wa ń gbà kékeré wọ́n tírénì wa débi pé a gbọ́dọ̀ rówó lẹ̀ ká mú pé ẹ̀rọ amówó lẹ̀ ẹ̀rọ amówó he a wọ́n nà ń tẹ̀lé pé ipò olè yẹn gbèsè ọjà lè ní ọ̀sọ́wọ́ nù. mímú olówó. àṣé nǹkan rẹ ni a fi kọ́ wa gbogbo ẹni tí bá ń lẹ́mìí pé wọ́n rówó he tí ọ̀bẹ rí he tí ọba yẹn rí owó kan tó wà àfẹlẹ́bù. yóò palẹ̀ mọ́ nílẹ̀ yóò sì mìíràn ni mìíràn. àyè máa tàn máa ń tí ọ̀la tí ọ̀la tí ọ̀la ń tàn máa. Eh, nǹkan tó jẹ́ pé àwárí kò ní ìyẹn bẹ lọ́hùn ní pé wọ́n lọ́hùn yín ṣiṣẹ́ màá dẹ̀ lówó mi lọ́wọ́ yín màá nasọjọ́ náà lọ́hùn yín ṣiṣẹ́ báwọn bàbá ṣiṣẹ́ mi ọlọ́hùn yóò kórìíra pé o lọ rówó kan lọ́nà kan owó tẹ́tí kò ní asílò owó tí o ní asílò kọ́ wá rí biribiribiri kọ́ wá pé ìwọ náà ti lówó ọmọ yìí ni ọmọ tó bá gidi nílà káyìí ké gbárù yẹn gbọ́ kò ní tu kò ní nítumọ̀ sí pé owó owó tó tí ò nítumọ̀ fáwọlọ̀ tó bẹ náró ìjà. abẹ lọ ni owó owó tó ní tí a lè pé nbolo ti rí ni o ti rí rẹ. tó o lè fi lámà rẹ lọ́wọ́ wọn bẹ nìkan léèrè nu rédíò jọ kan ń ṣiṣẹ́ kan mi ìdá akọ̀ṣẹ́ yẹn ó wá ń ṣiṣẹ́ yẹn ó rédíò wa bi léèrè pé ọ̀gá ṣé àmọ́ yín ti yà sírú sẹ́yìn náà ṣe mọ̀ pé ayé ti dá yóò làjú ìwé ní ń ka. <laughs> ọ̀dà náà ṣe é láìkì kọ́mọ yín kan sí ọlọ́mọ tó bá wù ẹ̀yẹ ah, ah. ẹbẹ̀ náà kọ́mọ yín jẹ́rú eléyìí ah, mo rí i pé wọ́n ti wọ́n ti dé pa ìtẹ̀wọ̀n ọ̀dà àbá ó dẹ̀ ó dẹ̀ rọ̀wọ́ mú bẹ́ẹ̀ àmọ́ kan balabala báyìí kò lè lamọ́lẹ̀ ńjọ́ náà pé ọlọ́njọ́ mọ̀ ń wọ́yà bẹ́ẹ̀ oníkàtà kò tẹ́ kásá de kọ́ lọ kàwé náà kálọ̀ kàwé náà. ẹ̀yìn nǹkan bẹ̀yẹ. ó lé ó lé ó lé bẹ́ẹ̀ lọ́hùn gbọ̀nà tó kọ́ màdé ọmọ wò. ibi accidentally ń tiẹ̀ tọ́ tọ́wọ́ kan ní bọ́sẹ̀ wọ́n wá ọba dẹni burúkú àwọn èèyàn. àwọn gbé bí alájì ti ń rówó rè alájì ìbákómọ́kà bí ẹ ti ń rówó rè ẹ ń pa àwọn yẹn lẹkún ẹ ẹ lẹ́yìn náwó sójú ọ̀nà ọlọ́run ṣé owó rẹ̀ náà. látọ̀ máa wọn. àwọn fún wa wọ́n ní ọ̀dà. bàbá ní ẹ̀ka sáwò wọ́n ní bó ṣe jẹ́ ni èèyàn rówó bíi tí ọ̀dà ọwọ́ aná síbi tó dà wọ́n ní ọ̀dà. wọ́n ní ìdí ni pé ṣe pé asilu ìga hmm? asilu ga eh. eh, gaiti hmm, namba two abẹ́ẹ̀ sì gẹ̀ẹ́tì sẹ́yìn pé pé ń bóde lára èèyàn báyìí sẹ́yìn pé ẹnìkan kan olówó rẹ̀ gan láìkí ẹ̀ máa bí sẹ́yìn pé kò dáa báwọn káwá gbé lọ bí ó dáa ká lọ wá àwo tó fáìn kódà ká fi góòlù sáwó yẹn góòlù náà fi sáwó yẹn àwo yẹn fáìn gan o but ká ká ká wá rọba náìsì ẹ̀ ká hmm. káwá dé dáadáa síwájú àlejò lórí hmm. tébù pé ẹ̀sùn mọ́ bẹ́ẹ̀ kọ́ wá torí pé torí pé wọ́n gbé síbi tọ́ dáa kọ́ wá yọ síbi tì kọ́ máa jẹ́ bíi mọ́ńkì. àbíọ́mọ́ rẹ̀ kọ́mọ rẹ! fún yìí. ṣébi àwo ibi oúnjẹ ibi kí ìgbẹ́ ń déhùn tọ́sọ́ tó dáa. bẹ́ẹ̀ ni kéèyàn rówó ń bi tí ò dáa kọ́ ná síbi tó dáa ibi ọ̀nà sí dáa bọ̀ sí ti wá. ẹyin báwọn anabi Ọlọ́run ní ẹbẹ̀rù Ọlọ́run o n ń béèrè yìí ẹ̀ẹ́rù dáadáa o ò lè díẹ̀ o. àǹfààní mi ìtaari nu àyà yìí